ọ̀pọ̀ mi òun náà mọ̀ bẹ́ àmọ́ síbẹ̀ náà ibó òun ọ̀sẹ̀sẹ̀ kọ̀ òun ni òun ọ̀sá lọ àìdá ṣé ó kọ̀ yẹ kó tún máa fún òun ní oúnjẹ ọlọ́rọ̀jọ́ bẹ́ẹ̀ fún àdúwà Muhammad sallallahu alaihi wasallam faqala laysa laka a annabi ni sí dandan kó fún ọlóúnjẹ mọ́ irú obìnrin wo obìnrin tí yíyọ̀nda yanyan tàpẹ̀ nítọ̀lá kò bá inú bá ti ṣẹlẹ̀ ọ yàtọ̀ sí irú obìnrin tàkọ́kọ́ ta ní gbogbo ẹ̀tọ́ tí yàwó lé ní lòun náà ṣe kíní lòun náà ní wọ̀fí láfdé nínú ríwáyà kan wà láà sókùnà kọ́dà nẹ́bì tó fi kún pé kọ́dà ilé gbígbé gan bọ́bá yá yọ̀ǹda rẹ pé kọ wà ń lè hun dìgbà tó parí ìdà ní ọ̀lẹ́tọ̀ ọkọ̀ òpóhun ni ó provide ilé fún ọmọ pẹ̀lú lóbìnrin tí a bá ti yọ̀nda rẹ̀ ni yányá fa amáraha ngbọ̀wà rí bẹ́ẹ̀ amáraha an tàtàdà fi bayti ummi sharik anábìnrin in tó wá kún bẹ̀ ni pé káwọn ọbọ wá ilé mi ọ lẹ́tọ̀ sí lé ọkọ rẹ̀ tó ti yọ̀nda rẹ̀ yányá yìí gẹ́gẹ́ bó ti lẹ́tọ̀ sí oúnjẹ rẹ̀ kìí ṣe dandan bọ́bá yà fẹ́ bọ̀ olókú bí ọba sì ní láti fún ọ òlótú láti rẹ̀ pé wà lọ sí ìdà rẹ̀ fi bayti Umm Sharik nílé arábìnrin tá ń pè ní Umm Sharik èyí tá mú bí inú fíkíw hadithi láti wílẹ̀ kan pé a ní obìnrin jáwé lónìí àbí wọ́n kọ lónìí ó sì dọ̀la bá ń lé ọkọ míì kọ̀ bá lánà ọlọ́run àti tànàbì mu sallallahu òun ní nísìn irú obìnrin tí wọ́n ti yọ̀ǹda yẹ́yẹ́ ni ó síbẹ̀ náà nàbì nílọ sí kíní lọ ṣe ìdá ẹ̀dàkùn gbogbo yìí tí ń ṣẹlẹ̀ lónìí ó ti lọ́kọ mí ọkọ mí náà ni ó fún lówó òwe gan àtọkùnrin àtobìnrin tí bá ń dánrò eléyìí wò ìbínú ọlọ́run ni wíbẹ̀ fún pé kọlọ̀ sí ìdánilẹ̀ umme shurek lẹ́yìn náà annabi tún ní tilka mura'atun yagshaha ashabi ya yeah mọ́lọ̀dó ń lè Ummu Shuraik ní títorí kíni tilka mra'atun yaghshaha ashabi Ummu Shuraik alálejò púpọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábé ní ma wálé Ummu Shuraik torípé nóta Ummu Shuraik ni pé ọjọ́ lọ́rẹ ọjẹ́ ni tí ma sàwọn èèyàn lálejò òǹkàlùkú tó bá ti wá rí irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀rí pé wọ́n ma wá ọ̀dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ annabuwa muhammad sallallahu wá fi à pé ìwọ́tọ̀ wà nù ìdá ọ lẹ́tọ́ àti lọ́kọ lásìkò kíni lásìkò ìdá a sì tún wá ní ọwà ń bi táwọn ọkùnrin orísìírísìí ọmọ wọ̀bẹ̀ lànàbì fi ní àà má lọ lè ummu shuriki ma i'taddi inda ibnu ummi maktum annabi ni a wáyé fún ọ abdullahi ibn ummi maktum fa innahu rajulun a'ma ìdí tí annabi fi wíbẹ̀ annabi sálàyé ibn ummi maktum ẹni tí ò rí náà ni afọ́jú ni inú àwọn tí ma pẹ̀rún lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam na ń pè ní abdullahi ibn ummi maktum tad'ina thiyabaka indahu bọ́ bá wà nú lé orú ni ni a fẹ́ bọ́ aṣọ tòkélẹ̀ ni kò ní nira fún ọ ní tìtorí pé Ibn Umm Maktum ò sí kíni kò rí na ìdíta nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam fi wílà nẹ́bí sálàyé hùn fa'idha halalti fa'dhinini fa'idha halalti bọ́bá wá parí ìdà rẹ̀ o fa'dhinini jẹ́mà annabi sọ bẹ́ẹ̀ fún Fatima bintu Qais kí ni fíkú hadith alóbìnrin ò gbọ́dọ̀ lọ́kọ àìfẹ́ obìnrin tí ń bẹ nínú ìdá ìmọ̀ ìdá wọn kọ ni àbí ìdá pọ́kọ rẹ̀ kú gbogbo ẹ̀lẹ̀ wọ̀ obìnrin tọ́kọ rẹ̀ kú yóò ṣe ìdá obìnrin tí ọkọ rẹ̀ kọ̀ kalẹ̀ yóò ṣe ìdá ìdá wọn ló yàtọ̀ọ̀tọ̀ èyí tọ́kọ rẹ̀ kú lóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá àmọ́ gbogbo ìdá obìnrin lọ́kọ àìsí ilọ́ bóbìnrin pa fẹ́ẹ́fẹ́ nígbàtí máa ń bẹ ní ìdá lọ́wọ́ torí ẹ̀là nẹ́bì ní fa ìdá halalti bọ́ bá di halali tó kó nù ìdàtọ̀ lẹ́tọ́ àti ní ọkọ fa'adhinini jẹ́mọ́ qalat falamma halaltu zakartu lahu fatima nígbà tó ń parí ìdá òun á lọ bá nẹ́bì sallallahu alaihi wasallam òun lẹ́nu ìgbà tó ń parí ìdà yìí o ó di méjì ní àwọn ọkùnrin míì tí wọ́n láwọn fẹ́ fẹ́hùn ọlọ́sọ bẹ́ẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam faqala rasulullahi sallallahu alaihi wasallam annabi amma abu jahmin fala yad'u asahu la lahu ànábì láwọn méjèèjì tí wọ́n láwọn fẹ́ fi ọ̀ yìí nkankan bẹ ní ara ẹnìkọ̀ọ̀kan nù àwọn méjèèjì tí òun ò fi lè pé kọ́ fẹ́ ibi yìí ni àwọn alfáà tí ma ní gbogbo inú àkọsọ́nà tí yẹn tí ma jàmbá yàn islam ọgbà jàmbá láyé àmọ́nubi tí jàmbọ̀ ti ẹ̀dá òun lẹni tí wọ́n jọ máa gbé lọ títí ayé kíyàn wá fi lọ̀yàn kọ́ wá bí ọ pé dákun kí lẹ mọ̀ ń pa àfà lámọ́yìn hmm, ó sì mọ́ pé kèé serú tó bìnrin ẹlẹ́sìn ilé jókòó tí ọwá ní ah, èmi kí tú igi kọ bá mú o kọ́ sí annabuwa Muhammad sallallahu alaihi wasallam in tí yẹn bá mọ̀ pé à ah, obìnrin yìí sẹ́mọ̀ pé gbogbo obìnrin ọgbọ́ ọkùnrin kọ́dà yọ pa mọ́ládúgbò àwọn ìyàwó rẹ̀ bí wọ́n bá wá bí ọ ẹ̀tọ́ rẹ̀ ní kọ́ sọ fún wọn lè tí è se rọ irú ẹ̀lá nẹ́bì se sallallahu alaihi la yada'u asahu an atiqi ẹgbà rẹ̀ kéèkú ọ̀pá ní èjìká rẹ̀ ìtumọ̀ ìlédè lárúbáwá ni pé ìmá na obìnrin púpọ̀ láyádọ̀rù àsọ́hú an àtìkì àwọn mí a máa tú pé kẹfí rú sáfàr pé ma rìnrìn àjò púpọ̀ láà ríwáyà mí bẹ tó tú nínú sọ̀híhì muslim pé káàna dọ̀rábán lè nìsà kò sówó lọ́wọ́ rẹ̀ o annabuwa muhammad sallallahu alaihi wasallam nítorí pé fatima wá bá nabi ọsọ tinú rẹ̀ fa nabi sallallahu alaihi wasallam lámàáyí ló wọ́n fẹ́ wọn o lámàáyí náà ló wọ́n fẹ́ wọn o ta ni kó wọ́n fẹ́ nínú wọn àwọn àfá ò ní fíkì mú bí i pé àṣíkọ̀ láìfí kí bàbá àbí wàlíyọ ọmọ lóbìnrin kọmọ sọ pé yìí tóun fẹ́ fẹ́ ní kó pé nítorí nǹkan báyìí ìníjẹ ọ̀fẹ́ nírò ìta nẹ́bì rí pé à ọmọ ní ọmọ èké ní sí irú nǹkan báyìí irú nǹkan báyìí ní ń bẹ lọ́wọ́ ẹni wọ́n lẹ́tọ̀ bẹ́ẹ̀ pàtàkì jùlọ ní ثم قال لن إلى النبي واني أنكحي أسامة بن زيد طبعا بو ẹni tó ń mọ̀ tó lè fẹ́ tí ó sì ọ láǹfààní tẹ́ bára yín mú òun ni Usama ibn Zaid man huwa Usama ta ni Usama ọmọ ẹrú annabi ni Usama radiyallahu anhu wa an abi ẹwọ bá annabi ti rí sallallahu alaihi wasallam Zaidu tó jẹ́rú fàánẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n máa pè ní zaidu ibn muhammad tẹ́lẹ̀ kọlọ̀n tó pé a ud'uhum li abaihim òun ló bí usama yìí ó dẹ̀ ní torí pé fatima náà fakarihtuhu ó nígbàtà nẹ́bù ibẹ̀ fún ọkàn òun kọ̀ kí lọ́jọ́ kan rẹ̀ ọkọ̀ nínú ọmọ ẹrú ẹ̀kejì ni pé èèyàn dúdú ni usama kọ́dà lójú ayé ànẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ nínú tí ma fún ànẹ́bì ní concern ni pé àwọn èèyàn fẹ́ lè máa sọ pé àbíyà Usama gbé Usama fún Zaidu ni torí pé Zaidu tó jẹ́ bàbá rẹ̀ èèyàn fúnpa èèyàn funfun ni Usama sì jẹ́ èèyàn dúdú bẹ́ẹ̀ òun ló sì bí wọ́n ní ṣẹlẹ̀ kan wá ṣẹlẹ̀ ńjọ́ kan Usama sùn lọ́dọ̀ ànẹ́bì sọ̀lọ̀lọ̀ Zaidu náà sùn ànábì ọfẹ́ràn méjèèjì púpọ̀ àwọn ẹrú òun ni pé ó kì zaidu ni pé hibbu hibbu rasulillah ayò òjísí ọlọ́run ó tún wá transfer ọkọ̀ yí lórí ọmọ rẹ̀ náà wọ́n wá ń pòun náà ní hibbu rasul ibn hibbi rasul ó kì Ayo ayò òjísí ọlọ́run ọmọ ayò òjísí ọlọ́run tààlà nẹ́bí mú láyò èyàn dúdú ọmọ ẹrú àwọn ọmọ Kùrẹ́ṣì ń bẹ o nígboro Maka ẹ̀kọ́ nẹ́bí ń kọ́ wa sallallahu alaihi wasallam bọ̀tí ń bí yìí ká má fi kó Usama dúdú bàbá rẹ̀ funfun àwọn méjèèjì wọn ni wọ́n wá sùn lọ́dọ̀ ànẹ́bì ń jọ kan torí bí bàbá lànẹ́bì wà fún Zaidu ọwọ́dọ̀ ànẹ́bì oòrùn gbé lọ ó sún ìsámẹ́nà sún ànẹ́bì